أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìfẹ́ ọlọ́run àánú rẹ̀ orí àjẹ́jẹ́ta rẹ̀ kó ló máa bá ànẹ́lúwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abdọ́lọ́run ọba ìṣẹ́ ọ̀tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ نور الله سبحانه وتعالى لكن القرآن الكريم سورة النحل آية 89 أدرون آية 88 لنا أما تسواجه آية تكلم الله سبحانه وتعالى ó ń sàlàyé fún wa gbígbé àwọn òjíṣẹ́ dìde láti bí wọ́n léèrè kí wọ́n lè máa jẹ́ olùjẹ́rìí lórí àwọn àìkúmọ̀ àwọn tó bá tó kùnà sí àwọn lábẹ́lé ìyìn àti ṣàlàyé wípé ànábìnrin Ìsá ọmọ Mariam alayhi salatu wassalam ọlọ́run yóò gbé gẹ́gẹ́ bí in tí wọ́n sọ in tí wọ́n pè é ọlọ́run ó bi léèrè lójú táyé ní gbangba dọ́gbọ̀dà kẹyà tí eléyìí bá lè wáyé fún ti àwọn ànábì ọlọ́run tààmì wá tí ọkàn wa fi balẹ̀ lórí ìdúró rojọ́ níwájú ọlọ́run gbogbo ẹni tá a rán iṣẹ́ pátá láti léèrè bákan náà á sì léèrè lọ́wọ́ àwọn tí wọ́n á mọ̀ sí lábẹ́ àlàyé yìí náà la fi wà àwùjọ pé ayẹyẹ yìí tó tẹ̀lé òun náà tún tàmálẹ̀ sí èyí tá a tó lánàá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نبعث في كل أمة شهيدا عن وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب بالغانا لكل شيء وهدى ورحمة Abẹ̀rẹ̀ títúmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run, ọba tí ó kẹ ògbò aláyé, ọba tó ṣe pé ó dọ̀ ẹni tó bá ṣe ṣe ẹ̀mì kan ni ó kẹ tó bá dùdọ̀ gbójà lọ̀kẹ̀yàmà, ọlọ́run kó kẹ ẹ̀mì kọ̀ọ̀kan wá fún ẹni tó kẹ níjọ́ náà ọlọ́run ni wáyà ọmọ nàbà á tún fi أمة شهيدا عليهم عن قطئهم ويوم من كل أمة شهيدا ó ti pé nínú gbogbo ìran kọ̀ọ̀kan òun òjíṣẹ́ kọ̀ọ̀kan a sì òjíṣẹ́ kọ̀ọ̀kan léèrè ó lè jẹ́ olùjẹ́rì lérí àwọn tààrà sí ọlọ́wọ́ tún dojú ọ̀rọ̀ yìí kọ ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ìgbàtọ́lọ́wọ́ bá ti fi ọ̀rọ̀ gbogbo òjíṣẹ́ ó tún wá sàgáyẹn rí ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam àhásọ̀hùn ọwọ́ sọ́sọ̀hùn ìdíkù ọlọ́run tí wọ́n kàdá yẹn rí tiẹ̀ kò sí tí yẹn ń tọ́ka sí bí kì í ṣe ipò ànábì lọ́dọ̀ ọlọ́run láàrin gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run wá tún dá tiẹ̀ yẹn rí ọlọ́run bá ní wọ́n yẹ́wọ́n mọ́ náà bọ́ àtòfin ìkùnlé mọ́tì ṣẹ̀yìn dáná lè nínú ọkùnrin. wọ́n yẹ́wọ́n mọ́ náà bọ́ àtòfin ìkùnlé mọ́tì ṣẹ̀yìn dáná lè nínú ọkùnrin. ọlọ́wọ́ bá rò ní ìjọ ọgbẹ́jà ìyáàmà ọlọ́wọ́ bá ní ọjọ́ níjọ́ náà ọjọ́ tọ́lọ́ yóò máa gbèdìde olùjẹ́jì ní òní ànẹ́bì òjíṣẹ́ ta bá èèyàn kọ̀ọ̀kan nínú láàrin wọn òjíṣẹ́ ìjọ tí ó jẹ́ lẹ́rìí lérí wọn anẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam kò ní jẹ́rì léyà àwọn ìjọ anẹ́bí Musa anẹ́bí Musa alayhi salatu wassalam òun náà ní jẹ́rì lórí ìjọ anẹ́bí Musa nínú àwọn ìran kọ̀ọ̀kan dọ́lọ́run anẹ́bí kọ̀ọ̀kan ti máa bí àwọn anẹ́bí rẹ́ sí wọn eléyìí ní ìtumọ̀ ní àǹfùsìhí láàrin ara wọn tààrin ara wọn síra wọn náà láti pe ẹni tí ó jẹ́ yìí lórí àwọn tààrin wọn tí nígbàtà wá ṣe bẹ́ẹ̀ lórí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run wájú náà bí kàṣẹ̀ yìí dàn aláàrùn láàá Ọlọ́run wá dọ́rọ̀ yẹn padà sọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run wá ní rẹ̀ ànẹ́bì, a mú wọ náà, a mú ọ jáde níjọ náà kó lè máa jẹ́ ẹlẹ́rìí lérí àwọn wọ̀nyí. Àrùn náà níbẹ̀ yẹn, ó náà ni àwa ń rẹ̀ ìwọ náà ó jẹ́rìí lérí àwọn àlùmọ̀ rẹ̀. wọ́n ń zẹ́ ọlọ́wọ́ bá ní àwọn aláṣọ alkùránì kalẹ̀ ti bìyànà ìkùnlé ṣẹ́yìn kùránì ní yóò mọ̀ ṣàlàyé ìfọ́túwẹ́wẹ́ nípa gbogbo nǹkan pátápátá nípa gbogbo ìmọ̀ ẹ máa bá kùránì níwájú nípa gbogbo ọgbọ́n ẹmọ bá kùránì níwájú nípa gbogbo òye ẹmọ bá kùránì níwájú nípa ètò òṣèlú ẹmọ bá kùránì nípa ètò àwùjọ nípa ètò ọrọ̀ ajé ọwá ní sẹ́kù kankan nínú ètò ìgbésẹ̀ ayé ọmọ ènìyàn àti tọ́run èèyàn lè fi ga àdúgbò kùránì ṣàlàyé ọlọ́run ọba ní wa nazzalna alayka al-kitaba tibyana likulli shay'in wa nazzalna alayka tibyana fa nazzalna alayka al-kitaba tibyana likulli shay'in àwa la sọ al-Qur'ani kalẹ̀ fúnra ànábì tibyana yóò máa jẹ́ àlàyé ìfọ́síwẹ́wẹ́ fún gbogbo nǹkan pátápátá. Wàhùdá Kùránì yóò máa jẹ́ ọ̀nà mọ̀ sí gbogbo ọkàn. Yóò tún máa jẹ́ ìkẹ́. Yóò tún máa mú ìró ìdùnnú wá bá gbogbo ẹ̀ tó jẹ́ Mùsùlùmí pé látara kó jẹ́ mùsùlùmí ìtọ́lọ̀ ó ṣe fún ọ rí látara wípé ó ṣe tọ́lọ ìtọ́lọ̀ ó ṣe fún ọ rí gbogbo àwọn ìró òdùnú tí mùsùlùmí ó máa gbọ́ tọkàn rí ó fi máa balẹ̀ ọlọ́run ló bẹ́ẹ̀ ní alukur'an afáwọn alhafiz ibn kathir wọ́n ní láti lè jẹ́ ẹlẹ́rìí lórí àwọn tààrà sí ọlọ́run wá tún sọ nípa pàtàkì Qur'an wọ́n ní ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ọ̀rọ̀ méjèèjì wọ́n ní wọ wájú ìrọ́ ní kauli ta'ala wa nazzalna alayka al-kitab ma'a qawlihi wa ji'na bika shahidan ala ahula anna al-murad wallahu a'lam anna alladhi فرض عليك تبليغ الكتاب الذي أنزله عليك سائلك عن ذلك يومك wọ́n ní túnmọ̀ ẹ̀yẹn ni pé ọlọ́run tó mú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní alukur'an tó ṣàlàyé gbogbo nǹkan pátá ọlọ́run tó gbé kur'an lé ọ lọ́wọ́ tó sọ bó ṣe lò ó tó sọ bó ṣe ti pèsè lójú ọ̀nà ọlọ́run yóò bí ọ lè rí pa kur'an lórí ẹ̀fẹ́ àti. tí ọlọ́run bá lè sọ èyí fún ànábìwá Muhammad sallallahu alaihi ìwọ́n tó wá sí Qur'an ó mọ̀ ó mọ̀ túmọ̀ rẹ̀ ó yọ ó dọ̀ tún fi ń ṣe wà ìwọ́n náà gbọ́dọ̀ gbà wípé Muhammad sọ pé tẹ̀ yẹn ìmọ̀ kó jẹ́ àwọn àlẹ́ yìí alukùránì ó jẹ́ àwùjáre fún ọ látara pé o mọ̀ ó sì lò ó àdúgbò jẹ́ àwùjáre lé ọ lórí látara pé o mọ̀ ó lò ó ló jẹ́ àwùjáre lé ọ lórí ìyí ni àfáwá Ibn Kathir rahmatullah alayhi òun náà fi sọ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin ọ̀rọ̀ méjèèjì nínú ayẹ̀ ìwé tá a bá wo ọ̀ràn tó bẹ̀rẹ̀ ọlọ́run ọba ń sọ nípa gbígbé ànábì dìde àti bọ́lọ́run ó ṣe bí léèrè gẹ́gẹ́ bí olùjẹ́ yìí lórí àwọn àlúmọ̀ rẹ̀ wípé wáyé ọmọ náàbọ̀ àrọ̀bí fún ní ọjọ́ níjọ́ yíyá gbé ìdè nínú ìran kọ̀ọ̀kan ànábì ọlọ́wọ́ bá tààrán sí wọn nínú fúti láti àárín wọn náà ni ànábì yìí tààrán sí wọn náà ni ó jẹ lẹ́rìí lé wọn lérí wàjí iná bíkà bíkà yẹn alùmùkátọ̀ ànábì ọlọ́wọ́ tọ́ka sí ilé ànábì náà á mú wọn náà jáde شهيدا على هؤلاء شهيدا على هؤلاء ààbò wọn náà jáde níjọ́ náà kò lè jẹ́rì lórí àwọn àyè mọ́ rẹ̀ wọ̀nyí ọlọ lérò rẹ̀ ó pọ̀ jù ànábì tó olókan yìí òtún sáà nẹ́bí ní ìmọ̀lẹ́ yìí anábí ó wà á jẹ́ ilé yìí gbogbo ọmọ ẹ bó ṣe pọ̀ tó ìgbà tí anábí sọ́nà àlèwọ̀sẹ́lẹ̀ níjọ́ kan anábí ní kí afọ́ àwọn Abdullahi bin Mas'ud rọ́bì ọmọ ọ̀tàrà ni anábí ní kó ké Quran òun náà fẹ́ pọ̀ ó wá ń sọ pé ilé òṣìṣẹ́ ọlọ́run akọ̀rọ̀ àlẹ́kàlẹ̀ Quran wà àlẹ́kàlẹ̀ bóò ni mo ṣe mọ kùrán bóò ni mo ṣe lẹ́kẹ́ kùrán níwájú ìwọ́n tó ṣe pé ìwọ̀n gan lọ́n sọ kùrán kalẹ̀ bóò ni mo ṣe fẹ́ mọ̀ ṣe anábì ní ṣe mo fẹ́ pọ̀ lẹ́nu ẹ̀yìn lé sọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀wọ̀ ẹ̀kọ́ látara àmì sọ̀tọ̀ wọ́n máa ṣe wá sí ni ẹ̀yìn ìgbó wà sí anábì sallallahu alaihi wasallam anábì lóun fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀yìn afọ abdullahi bin mas'ud wọn wá ka àyà quran wọn kà á àyà tó jọ ọrù àyà yìí ní sọ́ọ̀tù gáàrù òyìn wọn kà nígbà tí wọ́n wá kà débi wípé wàjí ní àdíkà shahidan ala àhùlà wípé ọlọ́run ọba yóò mú ya ànábì náà jáde níjọ́gbọ́n dàlùkìyàmá kó wá jẹ́ ẹlẹ́rìí lórí àwọn àlùmọ̀ rẹ̀ tó ń pọ̀ lẹ́gẹ́gẹ́ yìí yóò fẹ́ sọ́jọ́ náà gbà tí wọ́n kí àyà lẹ́gẹ́gẹ́ yìí ànábì ní ìdákù sallallahu alayhi àfún abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu kọ́lọ̀ kó bá rẹ̀ wọ́n nígbà tí wọ́n fi àyà yìí débẹ̀ qala rasulullah sallallahu alayhi wa sallam law hasbuk hasbuk ànábì tó tó tó tó ìjọba ó ní falsafatu mo bá wá gbójú lókè mo wòjó ànábì fa ida àìnáhù tọ́gbùrùfà mo rí bójú rẹ̀ méjèèjì ojú pọ́n lójú rẹ̀ ń da omi sallallahu alaihi wa alihi jama tí ló ń pa ànábì lẹ́kún in tó ń pa lẹ́kún náà ní wípé òun ò sí láyé mọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ kù láyé kí ló fẹ́ sọ tí lásìkò tó fi yí ẹ̀sìn padà yìí tó fi ń ṣe tó wù táwọn kan ti ẹ̀ ní sọ pé òun kì í sọ̀rọ̀ ẹ̀yàn táwọn kan tí ń sọ pé wòlíì làwọn ànábì ọlọ́run gan làwọn tó ní kálukú tí ń sọ sí ẹ̀yìn bóòlù ló fẹ́ jẹ́ lórí gbogbo ní èyí ń pa ànábì lẹ́kùn sọ́lọ́ba rẹ̀ ìwọ náà mú ẹ̀kọ́ kan àbí méjì níbi dáadé gbogbo gbàlà ń gbọ́ọ̀rọ̀ ànábì sọ́lọ́ba rẹ̀ sílẹ̀ tánàbí sọ pé kullukum ra'in wa kullukum mas'ulun gbogbo onye lọ́lọ́run ó bi yín léèrè níjọba nípa ìtàkùn sábẹ́ ṣé màpá ń gbọ́rọ̀ kò wá èyí táwọn ti gbọ́ pé ọlọ́run ó ní kó wá rojọ́ lérí wa ológun lẹ́kún ojoojúmọ́ ló ti ń gbọ́ pé ilé ọlọ́run ó ọ́ léèrè nípa ìyàwó rẹ̀ ọlọ́run ó ọ́ léèrè nípa bákan náà ìwọ ọmọ ọ̀dọ̀ àbọ́mọṣẹ́ ọlọ́run obìnrin ọlẹ́rìí nípọ̀ bẹ́ẹ̀ sọ jàmbá rẹ̀ ní bákan náà alimar aṣọ́rọ̀ àríyá àwọn obìnrin lẹ́ẹ̀dì ọkọ tẹ́ẹ̀rí yẹn adarajẹ̀ níwọ̀n o wà níyà mas'ulatun an yóò gbogbo obìnrin léèrè báwo ló ṣe mójútó ní rẹ̀ àwọn àfà wọ́n ní àwọn ìbéèrè díẹ̀ náà ni obìnrin yóò bá kọjá níwájú ọlọ́run yóò fi lọ́wọ́ àjẹ́ náà àwọn obìnrin fúyẹ́ pọ̀ àmọ́ ìbéèrè díẹ̀ náà ó kéré ní obìnrin tó pàtó ọlọ́run ó béèrè nípa ìrun rẹ̀ nípa àwẹ̀ rẹ̀ nínú ilé ọkọ rẹ̀ gbọ́dọ̀ nínú ìpáàkì irun bọ́ páàkì àwẹ̀ yóò béèrè nípa inú ilé ọkọ rẹ̀ nínú tí wọ́n bi obìnrin léèrè nínú ilé ọkọ rẹ̀ jẹ́ kan dọ́gbọ̀n kan kí sì ni túmọ̀ ilé ọkọ báwo ló ṣe fi ọkọ lọ́kàn balẹ̀ sí báwo ló ṣe mójútó àwọn ọmọ sí ṣé kìí ṣe pé bọ́kọ ṣe ń fà á lókè ìwọ ń fà wálẹ̀ ọ̀tọ̀ ní iṣẹ́ ẹjọ́jọ́ sọ bọ́kọ bá jáde ọ̀tọ̀ ní sọ̀sọ̀ fáwọn ọmọ obìnrin ní àsìkò yìí àwọn ọmọ sí bàbá wọn akọ̀yìn bàbá wọn sí wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó di bí ẹ̀sìn ní sẹ́yìn obìnrin òun bẹ̀rẹ̀ wájú ọlọ́run gbogbo bẹ́ẹ̀ bá ti ṣe iṣẹ́ lẹ́ ṣe ní òwò kan lẹ́ ń ṣe ẹ má gba primary assignment ẹ má jẹ́ ó gba lẹ́wọ̀n ìlẹ̀ ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ṣe fi bọ́ ara wọn àbí fẹ́ pàkàtì fún ẹ má jẹ́ ó pa lára torí pé nínú tọ́lọ̀ ó bí ilé ọlọ́run ní bí obìnrin léèrè tó di president ọba déwájú ọlọ́run ọlọ́run ní bí ọ léèrè tó di ṣùgbọ́n ó bí ọ tí a bá sì wo westernization àbí western mentality opposite ìtọ́lọ̀ ń yẹn làwọn sọ wọ́n mú àwọn obìnrin jáde nínú ilé wọ́n jẹ́ kí wọ́n rí ìtọ́lọ̀ obìnrin wọn léèrè pé ìmúnilẹ́rù kò sí liberation àwọn obìnrin ní láti wà liberated emancipation ẹ̀sùn wọn lẹ̀ èyí ò ní lọ́ọ̀dì tó bá ń fi àlùkìyàmọ̀ rẹ̀ sílẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe láyé bẹ́ẹ̀ bá ti sojúṣe ní láyé náà bẹ́ẹ̀ ti pẹ́ ìfàwọ́ pé kámọ́jì ó pa primary academy wọ́n yíyá mọ́sùlá àmbẹ̀jì lẹ́yìn ẹ bá ti pàṣẹ ó ti parí ẹ̀yẹ́ máa wẹ àpójúwe yóò ṣèyàn lè máa látàyé ń bí ìlà tí máa ń rí àpẹẹrẹ ó sínú olùkọ́ símà fáwọn ìyá mi ní ṣe fáwọn ìyá yìí kì í ṣe pé náà sí àwọn ló pọ̀ ní ṣe pé irun tí wọ́n ń kí ló pọ̀ ní ṣe pé bàádà wọn ló pọ̀ kọ́dà ìyá mi ò mọ Kùránì ká àmọ́ ó òbìnrin lọ́dọ̀ kọ́ ni òbìnrin lọ́dọ̀ kọ́ irú àwọn ìyá báyìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn a rí wọ́n fẹ́ jáde láyé báyìí tí wọ́n ti kalmà la ilaha illallah wọ́n máa sọ gbọ́dọ̀ la ilaha èmi màkà tó dájú mo tún gbọ́ èyí tó pọ̀ ìyá alágbádá ń bọ̀ fẹ́ jáde báyìí gbọ́dọ̀ la ilaha illallah la ilaha illallah lóhun títí ẹ wá lọ wò ó kì í ṣe pé ìrun rẹ̀ pọ̀ náà àmọ́ o àkọsílẹ̀ bàbá àmọ́ o kò jàmbọ́ pẹ̀ àmọ́ o ọkọ̀ ọkọ̀ balẹ̀ ti púpọ̀ tí ọ̀rọ̀ obìnrin bá ti dé pé ẹ̀rù bá ọkọ̀ àti bá ọkọ̀ lọ òṣèlú kírun olóòlò nìkọ́ọ̀pù olóòmọ́dínyàn náà fílà ó lè fàwẹ́ Monday and Thursday ó lè fi lérè ṣùgbọ́n ìwò máa fọkọ́ láti fẹ́ ń parí tọ́lọ̀ ń bá lè sọ wípé òun pe ànábì jáde òun bí léèrè tẹ́rù ń bá ànábì dánábì jẹ̀kújẹ̀kú ẹ wá wo tiwa táwa ń gbọ́ táwọn òbí ẹ̀ṣẹ́ kúlùkùn rọ̀ yìí àkúlùkùn mọ̀ṣú kódà gbogbo alábàdìsì ẹ̀rù yóò tún yóò tún ká sọ fún ọ wípé ò ń bọ̀ ó jábọ̀ oníkèsì ní kọ́ọ̀tù lánàá wọ́n dákọ̀ rẹ̀ ọ̀dá wọ́n dákọ̀ àà síbò lọ́lọ́ wọ́n dákọ̀ rẹ̀ kọ́ọ̀tù lánàá ó lè dé tó bá ń fi lọ́wọ́ ní ìlú ọkọ̀ wọ́n ti fi àjọ kéèkì yẹn on twenty five of twenty six of next month ọkọ̀ ọlọ́run wa sọ pé oníkèsì o ètò rẹ̀ ìtumọ̀ oníkèsì náà ni pé kúlùkùmọ̀rọ̀ ẹ̀ wà kúlùkùmọ̀ ábíọ́lé rẹ̀ o tí yíò bá tún nínà lọ́bọ̀ ń ka Kùrán tọ́lọ ní láti àlúnnẹ̀yẹ̀ òmà ìrí àyìnà gbogbo tí ń jẹ́jẹ̀ rata àtìkùn ní pátá àti ilé lórí ẹ̀ gbogbo ẹni tí ń tọrọ ọmọ kọ́ lórí ìmọ̀ ìjẹ̀mọ́ ìwọ tó fún yẹn ọmọ òṣèlú ẹ̀ ń tí òkú wa kò ní bí wa nílé gbogbo èèyàn tí ń wówó kọ́ ló ṣe lówó gbogbo èèyàn ló fẹ́ kọ́lé láyé ẹlòmíì kọ̀ọ̀kan tó lọ dájọ́ lọ. ìwọ tó o ní yẹn ó sọ bó o ṣe lò ó èyí tó kó jọ nínú àríṣìkí tó bá di bí ọ̀rọ̀ owó níwájú ọlọ́run ìbéèrè méjì lọ́lọ́run bí ìgbẹ́ tó yóò béèrè àìnà kàtàkàtà bóò ló ṣe rówó yẹn kó jọ tó fi fi kó pọ̀ báyìí wà tí ń máa àǹfà ọ̀dà bóò ló ṣe tó ná o lè kó jọ ní mímá kó ná láìpọ̀ wọ́n máa sọ pé ìfẹ́ ìmọ̀lówó ìfẹ́ ìmọ̀lówó báwọn kò lè fi ń ná yẹ wo máa nílé náà tàbá tí wọ́n ń pè sí àmáìdí wa lérí àwọn nǹkan báyẹn á pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tọ́lọ̀ bá fi bí ìsí wa ìrònú bá a ṣe fẹ́ fi ṣe tọ́lọ̀ òní ò máa pọ̀ nínú làákàyè torí pé ìbéèrè tọ́lọ̀ tó wo bí àlẹ́sọ̀lá àlọ́sẹ́là lẹ́yìn gbogbo wa kó wá jẹ́rìí anábì tó sẹ́kù sallallahu alaihi wa alihi wa sallam ìgbà tábìlẹ̀ ẹ̀bí ni mọ̀ṣọ́ ọ̀dọ̀ wà ní tó ká àyà débẹ̀ anábì ni hásù kásù tó tó tó tó tó tó tó ó nígbà tí màá gbójú ojú ànábì fàyídà àìná wú tọ́gùnfà gbà tí màá wojú rẹ̀ báyìí ó pá níṣẹ́ lè yí rẹ̀ dá ànábì nú olùkọ́ ìyẹn túmọ̀ sí báyìí kọ̀ọ̀kan wa náà ní kéèkì ó níwájú aláàbò lórí ìbẹ̀ra òṣèlú kó abẹ́ ọlọ́run ọba sọ́ọ́rọ̀ wọ̀ dáálá ọlọ́run mẹ́jà jẹ́ ìdí ọlọ́wọ́n wa náà zanna alẹ́ kan títà bá ti bí alẹ́ ìlékò ní iṣẹ́ ìrìnà ونزلنا عليك الكتاب بيانا لكل شيء ọlọ́wọ́ bá ní àwọn aláṣọ alkùránì kalẹ̀ múrẹ̀ ànábì alkitab níbi ìwé náà ó náà ni alkùránì asọ́kalẹ̀ ti bìyànà lèkúnlẹ̀ṣẹ́ kùránì ó kó gbogbo àlàyé gbogbo nǹkan ó kó sínú ẹ̀rí pé gbogbo àlà máa ń sọ ìwọ náà lè túbọ̀ náà lọ kò sí ìmọ̀ kan láyé tó bá ti jẹ́ ìmọ̀ rẹ tó wúlò fún yàn láyé àti níbi ẹ̀sìn ẹ̀rí ìpìlẹ̀ ìmọ̀ yẹn nínú alukur'an ọlọ́yọ́ ta ni ló lobó lérí ẹ̀ à ń sọ̀rọ̀ sáyẹ́ǹsì sáyẹ́ǹsì ṣe bí observation ló bí sáyẹ́ǹsì observation ni ẹ̀sìn wo nu alukur'an ọlọ́run ọ̀gbẹ́ àwọn alámiyàndù ọlọ́run ọba ní pẹ̀lúyàndù alamtara ọ̀ ẹ̀ wòye sí ni afalayàndùrún njí yí observation ni ẹ̀ observation gan ló bí science lóko lẹ́yìn ìgbà tó bá observe ló tó ka gbogbo ìpele kò wá sí ìmọ̀ kan láyé àfikẹ́ ẹ máa bá ìpìlẹ̀ ìmọ̀ yẹn nínú alukur'an ọlọ́wọ́n bá gbọ́ pé kò sí kankan kur'an ti sọ bó ṣe fẹ́ gbé pẹ̀lú ìyàwó bí ìyàwó ṣe fẹ́ gbé pẹ̀lú ọkọ bọ́mọ ṣe fẹ́ ṣe pẹ̀lú òbí bóbi ṣe fẹ́ ṣe pẹ̀lú ọmọ bọ́lórí ṣe fẹ́ ṣe pẹ̀lú ọmọ lẹ́yìn bọ́mọ lẹ́yìn ṣe fẹ́ ṣe pẹ̀lú olórí bá a ṣe fẹ́ bá aládùúgbò wa lò bá a ṣe fẹ́ bá ẹbí lò kò wá sí ìtẹ̀kàn tẹ́yìn abẹ́ sọ bẹ́ẹ̀ ní bánu alukur'an ọlọ́run ọba ní wọn náà zanna alẹ́ kàlùkìtà bá ti bí i alẹ́ rípo lè ṣe Àfáwà inú kẹfì wọn ayé kọ̀dù bayyana lánàá fi adàlùkùn kùlà ṣe ìtumọ̀ eléyìí ni wípé ọlọ́run ní òun ti ṣàlàyé sínú Al-Qur'an gbogbo nǹkan pátá òun ṣàlàyé gbogbo tí wá ti ń jẹ́ ìmọ̀ fíìsì torí kó padà yà sí ó máa rí ìpìlẹ̀ fíìsì yẹn nínú Qur'an tí wọ́n bá ti wá fi Qur'an fún tiẹ̀ tiẹ̀ ó yàtọ̀ kì í ṣe pé ó yàtọ̀ ní ti mímọ̀ ó ẹ̀gbẹ́ ju ẹgbẹ́ lọ alùbáríkà ó tún wá kú tiẹ̀ torí pé kùránì yẹn tọ́lọ́run bá pe kùránì gan ìdáàbùn ánsá iná wò. ọlọ́run bá ní ìdáàbùn ánsá iná ilé kàmùgbà rọ́kùn ọlọ́run yà nẹ́bí tó orí ìwé káàbùn ránṣẹ́ sí ọyẹn a ah, ìyá alùbáríkà yẹn ìwé tó sọ wípé látòkè délẹ̀ alùbáríkà ló yí tán ẹnikẹ́ni tí kùránì bá wá tó fara yí kùránì tí kùránì wá fara yí gbogbo tó bá yà ẹ mọ̀ra alùbáríkà kùránì ẹ lára ẹ mọ̀ rí lára láti máa ń tẹnu máa ní gbogbo ògbà àbòjì láti fọ́ ma wá àjẹkókè kùránì àwọn plan wípé Cambridge University ni ó lọ Harvard ni ó lọ òsì tó burú bẹ̀ ṣùgbọ́n kùránì ìyẹn náà ẹjú wà lára ẹ ìyẹn ni ìmọ́lẹ̀ tó fẹ́ fi rin òkun ayé tí ò bá ti sí yẹn lára ẹ yóò ṣubú tí ò bá ti sí yẹn lára rẹ̀ yóò sọnù torí pé gbogbo ìrìn àjò tó yẹ fẹ́ rìn láyé àlàyé rẹ̀ ti ń bẹnu kùránì ọlọ́run ọba ti pàkíyèsí wa sí gbogbo ẹnu Qur'an ló fi ní wa nazzalna alayka al-kitaba tibyanan li kulli shay' wa nazzalna alayka al-kitaba tibyanan li kulli shay' wọ́n gbogbo ìmọ̀ tó ń wúlò pátá tó ń bẹnu Qur'an min khabari ma sábà gbogbo làbárè nípa àwọn tó ti ṣáájú gbogbo ìmọ̀ tó ti ṣáájú ó ń bẹ̀m̀bẹ̀ wà ìlmù ma sàyàtì ìmọ̀ àwọn nǹkan tó tún padà máa ṣẹlẹ̀ ó ń bẹ̀nu Qur'an ẹ̀rí pínu tẹ̀sí jọ́ mélòó ti sẹ́yìn a ní ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa ilé ó tún wá sọ àwọn ilé kan sáfíṣàkì náà àwọn ẹlẹ́kàn ń bẹ àwọn tó jẹ́ mobile house tó ṣe é máa gbé níbi tí ètò nípa building engineering architecture tó ń lọ láyé lèyí ó náà ni wípé báwo láàṣẹ tó máa design ilé tó èso tá a bá tún fẹ́ kúrò ń bẹ̀ á tún gbé kúrò á tún lọ gbé kalẹ̀ nígbò ìyẹn ni tí ń tún tẹ̀lẹ̀ ń sìn ẹkọ́dọ̀ mi wa tó mẹ́ẹ̀ ni ò ìjàmù mobile out. mobile out. ilé tó ṣe wípé tó bá tún fẹ́ kúrò lákùnrin lákùnrin yìí o tún ti kó lọ sí tàṣì nílẹ̀ wọ́n tún ti gbogbo lẹ́yìn ẹ pátá wọ́n lè fóògbé ẹ̀ sínú páyí wọ́n tún lọ tuntun síbẹ̀ ẹwà ògbà tí kùránì ti sọ kùránì ní nínú ìdẹ̀rọ ọlọ́wọ́ bá lé ní lórí ní pé a fún ní láwọn ilé kan tí ó dúró sójú kan àwọn ilé kan ti tún bẹ tẹ́ mọ̀ gbé kiri lórí ìrìn àjò àtìgbà tẹ́ bá tún débi tẹ́ ń lọ gbogbo ẹnikẹ́ni tó wọ́n wá sọ wípé òun ti ṣe richard ọ̀làjú tó tún tuntun nípa ọ̀rọ̀ architecture àwọn ti ti bá débi nǹkan bá ọmọ tó ti wá pé pọ̀ ààrẹ ìgbà pẹ̀lú ìgbà ìdí nìyẹn tó fi jẹ́ pé ìpìlẹ̀ gbogbo wọn pátá ibi kùránì ló wà ìpìlẹ̀ gbogbo wọn níbi alkùránì ibẹ̀ ló wà ọgbọ́n ibi kùránì ló wà òye níbi ló wà wọ́n ń pe ìmọ̀ kan tó fi jẹ́ pé tó sọ̀rọ̀ ó ti máa ń tó fẹ́ rí tó bá sọ̀rọ̀ ó ti máa ń tó fẹ́ bẹ́ẹ̀ ọmọ yìí tó pamọ́ sọ́kàn kí gbogbo òkú ilẹ̀ ìmọ̀ yẹn kùránù kùránù wa ìgbà táwa ń kọ èèyàn wá wípé ẹ̀yẹ wo anábì Musa aleyhisalatu wasalam máa má kojúwe méjìlá nípa ìmọ̀ yìí ẹ ti ráwọn èèyàn mọ́ sí máa rán kankankankankan ṣùgbọ́n Qur'an ó ti fi ilẹ̀ kọkàn mú yẹn wá lápẹjúwe ọlọ́wọ́ bá ń bi anábì Musa léèrè kí ló ń lọ́wọ́ ọlọ́nilẹ̀ Musa máa bí yẹ tó ní kàyà mú bàbá tí ń kàbí yẹ ní ní kàyà Musa ọlọ́nilẹ̀ Musa kí ló ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀tún ọba mi ní àtọ́yà ọ̀pá mi ni. Mo máa rọ̀ gbọ̀kú lé lórí. Mo ti máa pàkókò mo máa ń bí ẹ̀ka ewé fáwọn ẹran mi tí mò ń sìn. Wọ́n tí ó máa bí ṣe nǹkan míì náà yàtọ̀ séyìí tí mo wí jẹ̀mọ́ ẹwọ sẹ́kọ̀ lè ní sí síbẹ̀ yẹn kí ni wọ́n bí. Kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ ni wọ́n ní kí ló bí ń ṣe. Èmi ló bá yọ ni ó ti tó. Àmọ́ ànẹ́bì Musa ti mọ̀ wípé ó súnmọ́ kí béèrè ní ó tún wá tọ́ba ti sọ pé kí ní bẹ lọ́wọ́ rẹ ọ̀gbá ni ó súnmọ́ kó sọ pé kí lòun fi ń ṣe ó ti wá fúra mà psychologically wípé jẹ́ ń gúbẹ̀ pàtàlàyé ẹ̀ kí bẹ́ẹ̀rẹ̀ bí mọ́ ti wá máa wálé wáyé abíyá máa rí òkúrọ̀ gbogbo nǹkan mi jẹ́ ti ìfúnṣe ṣe nǹkan ní náà tí mi lè máa sọ bó ṣe rárá mọ ẹ odidi mọ ní nínú èdè ẹjẹ́ bá fojúwe kan tó súnmọ́ wá tó lè jọ́ tètè yé wá ọmọ rẹ̀ kékeré obi léèrè bóò ní Abdullahi tó ti jẹun láti lè fi yòó ó kò kí ni mo fi léèrè ọmọ yẹn gbọ́n psychologically ó sì máa wípé ìjẹ̀jẹ̀ máa sọ pé mo ti jẹun o lè má sọ̀rọ̀ má ìtumọ̀ ẹ̀ ni wípé ó ti fìkan pamọ́ ní òyó yẹn mo ti jẹun ti jáde ń bẹ̀ torí pé tí ọ jẹun ọ̀rọ̀ yóò yóò ní jáde ń bẹ̀. ìtọ́mọ̀ yẹn fẹ́ kí bàbá yẹn ó gbọ́ yé mi pé mo fẹ́ jẹun sí ọ̀rọ̀ pé tó ti jẹun kọ́ bó ṣe rárá ọmọ yẹn jẹ̀mọ́ tó sọ àwọn ẹni àwọn ọmọ ọ̀gbọ́n bá yẹn má sì ti lóye nínú ọ̀rọ̀ ẹlòmí ilé iṣẹ́ mọ́níjà ọ̀gá pátápátá níbi ilé iṣẹ́ kọ̀ọ̀rọ̀ oyé yóò máa da ilé iṣẹ́ rú bẹ́ẹ̀ bá ti níṣì yóò ní kí irrational decision irrational decision yóò máa ṣe ah, ọ̀gá bẹ́ẹ̀ èmi lọ̀gá yín èmi lọ̀gá yín gbogbo nǹkan bá máa bà lóòótọ́ o for class bulletin o àmọ́ gbogbo àwọn nǹkan yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ òyọ́kùnrin ní ló fi dánú ilé ara rẹ̀ rú kìí ṣe gbogbo tí àwọn ẹni bá ṣe nìyàn sọ fún ìyá ẹ̀ náà ẹ̀gbọ́n tí àwọn òfin wákà gbogbo àwọn nǹkan wọ̀nyí kùránì ti kọ́ wa ní gbogbo ẹ̀kọ́ yẹn bí yẹn bá wá ń fojú wọ̀ mọ̀ yẹn gẹ́gẹ́ bí specialization ẹwà tún máa fi ṣe ti kùránì tó kùránì gbogbo dẹ́yìn wọn mú kankankankan ikọ̀ láti sọ ó ti fún wa nípìnlẹ̀ gbogbo nǹkan yẹn ọlọ́wọ́n bá fi dé kó yẹ wá gbé wa lẹ́sàn án alẹ́ káìsíta àbàtì ìyá náà nípò lè ṣe ọ̀rẹ́ sẹ́yìn àlẹ́kẹ́ ìlà lọ́sí ìlànà ìbòmíjẹ́yìn. bákan náà gbogbo ohun halal kúránì ti sọ gbogbo ohun tó jẹ́ وما الناس إليه محتاجون في أمر دنياهم ودينهم ومعاشهم ومعادهم gbogbo ń tẹ́yìn ó ní bùkátà sí nípa ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ rẹ gbogbo ẹ̀ pátá ó ń bẹ nínú alìkùrán kírù kùránì yìí máa wà sínú ìgbésí ayé kírù kùránì yìí máa sínú ìgbésí ayé ọmọ rẹ ó sì ló láti lórí ọmọ ọlọ́wọ́n bá ní gbogbo pátá ó ń bẹ nínú kùránì wàhùdánù kùránì ọ̀nà mà ló jẹ́ gbogbo ọkàn tó ti kú tí ọkàn rẹ bá ń sàárẹ̀ lọ gbé kùránì bàkàzìrò hakàzìrò kùránì wà kẹsẹ̀lú lọ gbé kùránì ká bó Matuma rẹ̀ wo ìtumọ̀ translation ó rí tí ó bá ń ń ọkàn ó rí lọ gbé kó hudan ọlọ́dún kùránì ní ọ̀nà mọ̀ fún gbogbo ọkàn tí sàárẹ̀ pátápátá ọkàn tó ti ṣìnà bákan náà ṣe kùránì ó ṣe ní kẹ́ ìṣẹ́ ọlọ́dún tó torí ti ń lórí ara gbalada الحمد لله رب العالمين ألف لام ha mi dal márùn لام lam lam méjì ha márùn mẹ́wàá alhamdulillah ibú kí n gbóyé ládá tó tún gbàgbé júmọ́ ẹ wá fẹ́ sí mùsùlùmí rẹ̀ kéèkéè ládá wo ló ń bẹ níbi lórúkọ bàbá ní s i o òsì lákàtà sánbẹ̀ òsì bẹ̀ ṣùgbọ́n kíkẹ́ bá ṣe àtọ́bá kíkẹ́ bá ṣe àtọ́ ó lọ bí kúrò wọn lọ kọ́dà bó ṣe yìí kalọ̀ bó ní ládá tí mùsùlùmí gbà lójú ìlú náà ìkẹ́ ọlọ́run tó kù áyà ó ń bẹ ìró òdòdó Quran tó jẹ́ gbogbo mùsùlùmí ìtínú èèyàn máa ń dùn ni wípé mo jẹ́ ọ̀kan nínú ahlul Quran ìwé wò lẹ bẹ́ẹ̀ fi lé ìwé wò lórí bẹ́ẹ̀ bí i ti al-Quran ìdùnnú ni fún mùsùlùmí pé mo mọ Quran ìdùnnú ni fún mùsùlùmí pé mo jẹ́ ahlul Quran inú ilé tí ò bá ti Quran ń bẹ̀ anábìgbà lè kú ilé ni. òkú ilé onírú ilé bẹ́ẹ̀ nínú ẹbí tí ò sí kùránì ń bẹ nínú àwọn ọmọ tí ò sí kùránì ń bẹ òkú ọmọ ni wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ ká mọ tọ́lọ̀ ń pè ní oore láti fọwọ́ tó tóbi ká fi mú gbogbo omi tẹ́yìn ó bá yà sí láyé tí ti ṣe ìpìlẹ̀ ọmọ kódà fáwọn ìyàwó wa nílẹ̀ haúsá tó bá ti di ẹ̀yìn ṣáì ẹ̀rọ àwọn obìnrin àwọn náà lọ lé tó wọn lọ ń kọ́ kùránì gbogbo àwọn ìyá àgbàlagbà ẹ̀rí wọn wọn lọ ń kọ́ kùránì èyí ìyá mi ó ṣe títí títí títí tó fi dàgbà kò ní síwọ́ ìyá mi ń síwọ́ sọ́kúndì yẹ ẹ̀sùn yìí tẹ́lẹ̀ alẹ́ wọ́n ti lọ ń kọ́ kùránì wọ́n ti lọ ń kọ́ kùránì wọ́n ti lọ ń kọ́ kùránì gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run kó ṣàánú wa lọ́dọ̀ tí wa náà ń bì kí àwọn nǹkan yìí ó já sí rọrùn tó fi dé pé a máa rí àwọn ẹ̀kọ́ ọlọ́run ẹ̀kọ́ pẹ̀lú pé afẹ́fẹ́ sí lọ́run tó dá wa iṣẹ́ tá à ń ṣe ọ̀pọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ tọ́lọ́run yẹn ká máa láǹfààní ẹ̀ ẹ máa wà àwọn haúsá mi ìrètí ní ń tà ó ti tájẹ̀tì mọ́tálásí ó ti lọ sí mọ́dúrìtì torí pé láàrin mọ́sùlùmí sí ìṣáì yóò bù sáà rẹ̀ lọ́wọ́ yóò gbà pé nínú ọ̀sìn yẹn wọ́pọ̀ bẹ́ẹ̀ nígbàfà ìrètè ní ta ẹlòmí ń bẹ ṣọ́ọ̀pù ní ta sọ ó ti òkú mọ́sálásí yìí lọ tó bá ti di magrib ó mú fẹ́ ààrẹ lọ mọ́sálásí yẹn àwọn nǹkan yẹn ó ràn wọ́n lọ́wọ́ fún wọn lọ́wọ́ kódà àwọn tí wọ́n jẹ́ elite ọ̀kan náà àwọn ọ̀gá wa kan professor ní pharmacology ẹ lè mọ̀ pé ó mọ̀ sí. ṣùgbọ́njọ́ kan ṣíṣẹlẹ̀ ká nínú kámpọ́ọ̀sì wọ́n wá ṣẹ́tọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn ẹni tó wá ní kó yẹn èsè yí obìnrin ni ó wá bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ nípa ìta

but wọ́n terminate contract staff ni ọ́ kó bá yẹn mọ̀ wọ́n terminate tiẹ̀ ní ìsìnkílò tó tó gbàlúkà ó wá bẹ̀rẹ̀ sí lọ sínú òṣòro ìsìnkì àwọn píríncípù nínú fífi ìgbà tó wá parí ọ̀rọ̀ yẹn tán mo á lọ kìlọ́bìsì mi ní tó bá sọ pàtàkọ̀lọ́sì yìí bó lẹ́sìn mọ̀ ẹ́ náà ó sì máa ń lọ kí ìlú mo nígbà wo ni òun ò jẹ́ gbàdó òṣùwà ló dẹ́ pàmò fóun ó ṣe ṣe ti tí tó fi dára láyé òkọ́ lọ mọ́kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tàà bá ọ̀pọ̀lọpọ̀ pọ̀lẹ́tọ̀ lọ́dọ̀ ti wa kìí kìrù gan kìí kìrù tí bá ṣe pé àánú ọlọ́run tí gbogbo ẹlẹ́sẹ̀ yìí padà gbogbo bàtà bá ti ojú rẹ̀ ìmẹ̀ ẹ̀sìn àbí ìpàpè mọ́rẹ̀ ẹ̀sìn ìgbésẹ̀ ayé fún ẹ̀ báyìí lèyàn máa gbé ẹwà àwọn professors tí wọn ò lẹ́sìn ẹ lọ wọ àwọn professors tí wọ́n lẹ́sìn ẹ rí pé ìgbésà wọn yóò yàtọ̀ síra wọn àwọn òní jẹ́ professors tí ó máa mú ṣe fún ìjọba àwọn búrẹ́dì àwọn búrẹ́dì rẹ̀ mathematically bí bí ẹni tí a gànà mú ìrìnàjò yẹ kò ní wà rẹ̀ ní wáyìí nínú fámílì bá pè kọ́ dá sọ́rọ̀ ẹbí ọ̀tọ̀ ní fẹ́ máa sọ ọ̀tọ̀ ní tí ó máa mú calculation yóò máa ṣe ibi tí ìwé bá dé àmọ́tẹ́sí bá yẹ yóò wà rẹ̀ lẹ́fàáyìn ẹjẹ mákojú rẹ̀ pọ̀lọ́sọ̀ ọlọ́pọ̀ bá dáadáa bàbá náà níbo ní ojú wà rẹ̀ nípa ẹ̀rọ wípé ẹni tí ò ti ẹ̀ sínú kápọ̀tì ara ni tẹ bá bá nídógó Islam tẹ bá sì lọ bá ní síbi rẹ̀ ọ̀gá ni níbẹ̀ gbogbo ìmọ̀ta fẹ́ wá ó gbúdọ̀ máa sọ ìmọ̀ ẹ̀sìn wa lẹ́yìn ni làlùbáríkà ló fi máa ń wọ ìmọ̀ yẹn kódà bí èèyàn jó ń sọ ọwọ́ jẹ́ ká mọ̀ ọ́ lẹ́ni tó ní kò kárí lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ pẹ́kọ́lọ́wọ́n ọba tó lára rẹ̀ ga ó jẹ́ ká mọ̀ pé alukùránì yìí wà bú ṣọ́rọ̀ ní mùsùlùmí ọ̀rọ̀ aláwọ̀ bá ní ìró òdùnú ní alkùrán fún gbogbo ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó bá kí ń ké inú yóò máa dùn ní ọlọ́wọ̀ ló ṣe kùrán ló ṣe bẹ́ẹ̀ náà Ìgbà sọ́nà wọn bá tó sọ Bálùkùránì ti jẹ́ fún wa, ọlọ́run wá fẹ́ mú díẹ̀ wá. Àwọn olùmọ̀ tafsir, àfáà wa Ibn Mas'ud, radiyallahu ta'ala. Ayata kàyí, wọn inna ajma ayatin fil Qur'an fi suratin áyà tó bẹ́ẹ̀ kó gbogbo nǹkan sínú ní alkùnrán o ní áyà tàbẹ́ kàí ó kó tèèyàn bá ti mọ̀ tèèyàn sì ń lò èyí ó láti yọrí láyé alfihàn ló dìdá bí wọ́n bá lè di áyà yẹn tó bá lè dì í mú àfọ́ Abdullahi bin Mas'ud wọ́n ní kí ni áyà náà Ọlọ́run pa wá láti àwọn nǹkan tá a fẹ́ máa kà yí tó bá ti di àwọn nǹkan yẹn mú èyàn ní kọsẹ̀ láyé, èyàn sì ní jẹ̀bi níwájú Ọlọ́run àkọ́kọ́ náà. Ọlọ́run bá pàṣẹ déédéé dọ́gbandọ́gba ìtumọ̀ déédéé dọ́gbandọ́gba ìtumọ̀ tó fẹ̀ ni olórí kó ṣe déédé kó ṣe dọ́gbandọ́gba lórí àwọn tó ń darí ọkọ kó ṣe déédé síyàwó ẹ̀ kíyàwó ṣe déédé pẹ̀lú ọkọ ẹ̀ ẹni tó níbi ìyàwó kan lọ kó ṣe déédé kó bí ṣe déédé láàárín àwọn ọmọ tó bí ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ ṣe déédé láàárín ara yín nínú ìtumọ̀ déédé àlàájú àlùkìsì ní tó lè gbà má ṣe tẹ́lòmíì ìjọ ìgbé tán bá ṣe sí wọn náà inú ti ẹnu òní dùn sí mọ́sí sọmọ làkejì déédé nínú túnmọ́ rẹ̀ ó ní ẹni tó bá gbélé ayé ṣe déédé yóò jẹ́ ẹni ibi ẹni àpọ́nlé lójú àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run yóò sì ọlọ́wọ́ bá pàṣẹ pé ká máa ṣe déédé àṣẹ wọ́wọ́l kíṣù wọlùwà àdára ká ṣe déédé déédé ń bẹ nínú ọ̀rọ̀ sísọ má ṣe àfikún mọ́yọkúrò bọ́rọ̀ bá ṣe rí ó náà ń ké yìí ó sọ má torí pé káyé lè pọ̀ máa sọ tó jẹ má torí pé ó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹnìkan ìròyìn tí èé ṣe tiẹ̀ kó fún àròyìn ẹ̀ èyàn pọ̀ lóde ẹni tó ṣe wípé kódà yìí kírun déédéé gan tọba ti wá lóde èyàn àfá ẹ̀ka pọ̀ rọ́lẹ̀ gbogbo àwọn tí ń kírun tán ń gbálẹ̀ mọ́sálásí ẹ̀ nítọ̀rọ̀ tí wọ́n má ọ̀rọ̀ tí ẹ̀lẹ́wàá bẹ̀rẹ̀ sí ní máa sọ sáà tí ì bá sóhun òun gan ló wà jẹ́ náà òun gan ní lórí tọ́fẹ́ pàlọ́ rẹ̀ kò sí déédéé ń bẹ̀ bí nǹkan bá ṣe rí náà ní kẹ́ wú àfá ò ṣe déédé nínú ọ̀rọ̀ ẹni tí èyí àfá wọ́n náà ṣe déédé nínú ọ̀rọ̀ mọ́tò ní po fẹ́ jàre kò parọ́ mọ́tò ní po ká yóò fẹ́ràn rẹ̀ tó sọ àti ọlọ́wọ́ bá pàṣẹ ká ṣe déédé ká ṣe dọ́gba ń dọ́gba nínú déédé òun náà ni ká má máa déédé ní jẹ́bẹ̀ ẹyẹ máa sọ pé àṣejù lọ́lọ́run ò fẹ́ ẹ má parí ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún máa sọ pàtàkì àṣe èkó bọ́lọ́run ò ṣe pàṣejù bẹ́ẹ̀ náà kò pàṣẹ. má ṣàṣejù má ṣàṣe ètò èdèèdè ìdọ́gbandọ́gba. wọ́n sì ń bá bákan náà ọlọ́run fẹ́ ká máa ṣe àlìsàn kí ni wọ́n ń pè ní àlìsàn ànájìkù lòun. àwọn nǹkan kan ń bẹ ọ̀ranyàn ni táàgùdọ̀ mọ́ṣe déédé ọ̀ranyàn ni ìsáàn nájíbù lóhun nígbàtà bá ọ̀rọ̀ ọ̀ranyàn tán àwọn nǹkan tí wọ́n ń bẹ ìsáàn làwọn yẹn ọlọ́run fẹ́ ká máa ṣe lèyàn fi jọmọlúwàtí lápẹjúwe ẹ̀gbọ́n rẹ̀ ẹni tó jẹ́ bàbá ìyàwó rẹ̀ ó jáde láyé ìgbà tí ò wá ń kíyàn ó kí ẹ̀gbọ́n rẹ̀ yẹn ẹ̀sìnkú ọ̀rọ̀ yẹn ó lọ́wọ́ bá kú nínú wọn ó ó wá rí ìyàwó tó ṣe pé bàbá àti ẹ̀ ló jáde láyé ọ̀kan fún òjì sí ọkọ ẹ̀ parí lóòótọ́ o kí ọkọ o dẹ̀ nígbàgbọ́ pé ọkọ ó sọ pé mo ti kí kí òun náà ìsánù nìyẹn kí àbí àpẹ́júwe ní ìtó súnmọ́ ẹ̀yẹn máa wo bùkátà ọkùnrin lórí àwọn obìnrin ọ̀nà mẹ́ta ló bùkátà mi ń bẹ èyí tó jẹ́ ojúṣe fọkùnrin ọ̀bá ṣe ẹlẹ́ṣẹ̀ ní ọ níwájú ọlọ ẹlẹ́ṣẹ̀ tún láti ó gbúdọ̀ sí kí ni bùkátà èyàn ìyí tí ìyàwó rẹ̀ ó jẹ ìyí tí ó mú ibi tí ó gbù ọ̀rọ̀ yẹn náà gbogbo ẹ̀ lágbára rẹ̀ bá ṣe máa bùkátà kan wà ń bẹ kì í ṣọ̀ràn yàn àmọ́ ẹ̀sìn máa fẹ́ ká ṣe é gẹ́gẹ́ bí ọmọ ọmọlúwàbí ìyá ìyàwó rẹ wọ́n wá kí àwọn ènìyàn kan wọ́n wá ṣe nǹkan kan nínú ìlú gbígbẹ́ wà wọ́n wá dé sọ́dọ̀ yìí ọwá àdìjọ́ kejì wọ́n wá fẹ́ ma lọ ìyàwó rẹ̀ wá ń fi púpọ̀ lé sọ́nà yìí lòtọ́ ẹ̀dáhùn sọ́nà ẹ̀yìn ní sọ̀rọ̀ yá wọ́n jẹun adẹ̀gbà wọn lábẹ́ ìsọ̀rọ̀ yá lóòótọ́ kì í ṣùgbọ́n ìsáàn ó ní tí nǹkan yẹn ó bì ó sì ní tí nǹkan yẹn ipò tí

wá gbé ìṣẹ́lẹ̀ náà sínú ọlọ́run tó bá ti pẹ́ wọn gbogbo tí ó bá ti takótọ́ lọ́wọ́ àbí ìyá ìyàwó rẹ̀ ó wà nílé ìwòsàn wọ́n wá ń dá owó láti fi tọ́jú ẹ̀ oníṣẹ́ ọjẹ́ bí ìyá àti káàkiri kì í sọ̀rọ̀ yẹn lóòótọ́ sì ni kì í sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àmọ́ nínú ìsáàn tọ́lọ́wọ́n ọba ní ká máa ṣe bàbá ti lágbára tó bàbá ti lágbára mọ́ ẹ rí pé Islam ti kọ́ wa ní ọmọlúwàbí ìwà ọmọlúwàbí Islam ti kọ́ wa ó ti fi gbogbo ẹ̀ sí

òṣìṣú di oúnjẹ ẹmọ ìgbẹ̀lọ kì í sọ̀rọ̀ yàn àmọ́ nínú tọ́lọ̀wọ̀n ọba tó ká ṣe ìsáàmì pẹ́ni tó lágbára ẹ̀yọ àtàwọn nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó mọ júwe rẹ gẹ́gẹ́ bí ọmọ lúàkì àdúgbò tó ń gbé ẹ̀lẹ́ oṣù ẹ̀ta ẹ̀bùlé oṣù ẹ̀bá ṣe dandan ní kí wọ́n ọ̀dà ó sì ní tí wọ́n máa wọ́n wà kọ̀ǹkún sẹ́yìn burúkú tó ilé ẹ̀sìn gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo tí ó máa júwe rẹ bí ọmọlúwàbí ní èèyàn yìí gbogbo tó lè fún àpọ́nlé ìjì ṣe ọ lára ọlọ́run ọba ti ju rẹ̀ lábẹ́ àìsàn ọlọ́run nínú tí mo fẹ́ kẹ́ máa ṣe náà ni gbogbo ìyẹn wà Ọlọ́run bá ní gbogbo àwọn ẹbí rẹ nínú ìdílé ìyá relatives nínú ìdílé bàbá gbogbo wọn pátá bọ́lọ̀n bá ṣe fún ọ lágbára tó bọ́lọ̀n bá ṣe fún ọ lágbára máa náwọ́ sí wọn ìyá sí ẹ̀ ń tó bí eléyìí ìwò onímọ̀ gbòye ìdójọ́ máa sọ bẹ́ẹ̀ fún ọdá náà pé máa ṣe dáadáa sí ẹbí rẹ náà ni ṣùgbọ́n tí èbó kọ́ wa ẹ̀kì ṣùgbọ́n ẹlẹ́nìkan ó ní pé ẹ̀dẹ́ orí òkàlùkù dìde ògiri máa rẹ̀ ní ó rẹ̀ òun náà tẹ̀lé máa sọ gbogbo tí ń jẹ́ jìnà àti gbogbo ìwà tó lè bí jìnà ọlọ́run mo kọ́ fún èèwọ̀ ni ẹ máa sá fún ẹ máa jìnà sí ẹni àbúrò ìyàwó rẹ̀ tí ń gbọ́dọ̀ yín ó tún sí lásọ̀wò etí wo ní bá ọgbọ́rú ẹ̀ kí ló fẹ́ sọ àṣírí àti ẹ̀tú kí ló fẹ́ sọ lérí ẹ̀ àbí wọn obìnrin tó yẹ pọ́kọ rẹ kì í sílé adáwò pọ̀ lọ́fi jẹ́ pé gbogbo ọkọ ẹ máa fi ààlà sí wíwà ń lè yín ọkùnrin kan ẹbáyàwó yín pọn ẹbà rànkà ẹbà sí ilé ọkọ òwò bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ní eré bí eré ní kúkúrú ó di pé káàfà máa wọ yàrá ẹ̀ ìṣẹ́lọ́n inú wọ̀lẹ̀ gbogbo bóun ṣe fẹ́ mórí bọ́ níbi nǹkan yẹn òun tún paul inú ẹ̀ obìnrin ó tún máa bẹ̀rún ìyàwó òun ìlọ kí ló ń lè ṣe ṣé obìnrin yẹn tí ẹjọ́ máa ń sọ níbẹ̀ ẹgbẹ́ fóònù wọ́n ti gbé fóònù gbé fóònù ló ṣe jẹ́ òyìn òun gan náà àbí tó wọ́n bá rí bá lè ní kọ́ gbàgbé ẹ̀ bọ́ wá lé gan bọ́ olùdó méjì orí ti bẹ́ orí ti lọ bí tọ́rọ̀ dé àfà ó kò jáde nínú ilé òní ẹ̀ tọ́ọ̀bà kó jáde nínú ilé òun tútú bá gúnlógún lọ́mọ sí o tọba tútú bá tán ó tù ó tù jábọ́ tọba tútú bá ó tù jábọ́ ẹwọ tí ò ṣe máa gbọ́ létí ọlọ́run ọba ní wáyé múnkà gbogbo àwọn nǹkan pàlàpàlà bẹ́ẹ̀ bó o bá ti rí gbogbo nǹkan yẹn sá àwọn èèyàn máa wọ̀ ọgbà ah, ẹ ti look like ẹni tó jásí àwọ̀ ah, jásí o kọ́lá tó bá ti ń bọ̀ ọ́ sọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ mú bọ̀ ah, wáìfì ló ń pè ní ẹ̀ wáìfì wáìfì ló ń pè ní tẹ́ bàtọ̀ yọmọ sáfẹ́yìn ṣùgbọ́n kan ọmọ kọ́ máa ṣe bí ẹni kóbìnrin obìnrin ọmọ bóbìnrin tàwàdà gbogbo àwọn nǹkan nílẹ̀ mú kárọ̀ obìnrin míì sì ń bẹ àwàdà tó ní òní bọ́kọ rẹ̀ ṣe ọkọ ọlọ́kọ ọ̀rọ́kùnrin dòrí ibi tó ní gbogbo tí máa béèrè bá débi kóbìnrin máa lọ́wọ́ kí ni ìdájọ́ tóbìnrin irú mi ní ìtura mò ń ọbẹ̀ dáàfáà sí wàhálà ní máa béèrè pẹ́jà ẹlẹ̀kẹ̀ lọ́wọ́ àfáà ìgbèrú òun báyìí ní ìlẹ̀kẹ̀ tó ní wàìmọ́ ń káàrí gbogbo pálápàá wọn yìí ọlọ́wọ́ bá ní mo kọ́ fún ní ẹjìnà sí wẹ̀lbábí albábí ó náà máa ń lo lé ayé bí ẹni pé ta ló fẹ́ mú mi mo lè gba ilẹ̀ rẹ tí ó ti tó ṣẹlẹ̀ máa gbàyàwó ẹ kò ní tó àtúntì ọ̀mọ́lé ọlọ́run ọba ní gbogbo àwọn ìgbésí yẹn mo kọ́ tẹ bá gbogbo ń tọ́lọ̀ ń sọ yìí tó bá lè kúrò lórílẹ̀ ayódà tí fàṣà ò sí tí múnkárò ò sí tí bá gbìyànjú ò sí ilé ayódà kò ní sí oppression bó ti wùlẹ̀ fún ma lórílẹ̀ àfáwa inú kẹfí ọ̀nà wà ápàl dábìyú fàúwà al'udwanu alàìnáà al'udwanu una ìṣẹ́ àdáwà o gbogbo ẹni bá ń tí tó ń gbà mí inú udwanu látara àdú ìsìn yàtọ̀ ń bẹ láàrin àdáwà àti udwanu udwanu nínú tààdì ìsáyọ́ Allah

bó jìyà yẹn láyé kò ní sọ pé kó má tuntun jẹ́ o wájọ́ gàdìyà kí ni ẹ̀ṣẹ̀ náà nínú ìbábi yí wọ̀pọ̀ sí àtẹ̀wọ̀ ẹ̀ kéèyàn máa fọwọ́ lágbá ọmọ làkejì lójú máa lo ipò láti fi yànyàn jẹ kẹ́ni ó tó kò láyé yóò gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká kí èsàrà ẹlòmí ń bẹ lẹ́wọ̀n lẹ́nìí wọ́n parọ́ mọ́ ni nítorí pé ẹ fẹ́ protect integrity sí ẹ̀dẹ̀ parọ́ mọ́ ẹlòmí òun sáàpù ẹ̀wọ̀n tẹ́nì rẹ bá bẹ lọ́n pèrè ọlọ́n nǹkan báyìí ìmúlọ́ kò ṣe kódà kó ṣe kèfèrí lẹ́ni ẹgbẹ́ òyìnbẹ́ ẹ wá wo ilẹ̀ gbígbà ilẹ̀ onílẹ̀ ẹ wo owó olówó ọ̀sọ̀pọ̀ òsì fún òfóhùn gbòdì fún ọ lọ sí polisi bó o sì lọ́dọ̀ ọlọ́pàá ọba ń bẹ̀ bó o pẹjọ́ ó bá ń bẹ̀ àìmọye lọ́yà gbogbo wọn bẹ lábẹ́ kápá rẹ̀ ó tún lọ ẹ̀wọ̀n ìwọ ló o ó tún lọ ẹ̀wọ̀n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ fi wọ́n lẹ̀ nínú àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ wọn ọba yìí ti falẹ̀ láyé ń bí ọ̀kan nìyẹn kí ẹni gbogbo ẹnikẹ́ni tó bá fọwọ́ lágbá ọmọ làkejì lójú lọ́nà tàbí ti sílẹ̀ kọ́dà mẹ́sàn kankan ẹ̀ẹ́rì ibi tọ́rọ rẹ̀ ọkàn tuntun tó bá tó fi jọ gbẹ́gbẹ́ alkiyama yóò ti jìyà anábìlẹ̀ sọ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì ní kọ̀ tí a tó rọ́hìmì kí èèyàn máa já òkun ẹbí ó jẹ́ pé látọ̀dọ̀ rẹ̀ lẹ́bí yóò ti jìyà rẹ̀ abẹ̀lẹ̀ wọn bá ní títóbi rẹ̀ ìta wí ọlọ́run tó ṣe wá láǹfààní má ṣe wá lẹ́ni tí yóò máa fọwọ́ lágbà ọmọ làkejì lójú má sì ṣe wá lẹ́ni tí ó máa já okùn ẹbí gbogbo ohun tó kùn ẹbí ó fi máa jẹ́ síso láti kàkà ní wa ọlọ́run kó ṣe fún wa kó ṣe àríṣèké fún wa kó ṣe àlàáfíà ẹlòmíì ti ń bẹ látara ìníyàn náà yóò tún wá máa kanra ẹrù pẹ́ni burúkú níṣẹ́ ní ibú kò sí mi tí ọba ti sówó àgbátọ́ọ̀gì ẹlòmíì máa yà tí ọba bẹ̀rẹ̀ ẹ má ti jáde mẹ́mẹ́ntẹ́ ní á ṣe tẹ́ẹ̀fì sínú owó ẹ̀wà lẹ́ẹ̀fì ilẹ̀ ata tẹ́ẹ̀rù láyé ẹ̀tọ́ láyé ẹ̀tọ́ wá tó bèèrè lọ́gbọ́n lè fi ẹ́ kí ṣe à ní mo lè fọ ìdí kò ló lọ́nu kò sówó lọ́wọ́ ẹ̀ tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tí wọ́n ló fowó ẹ̀ wà lẹ̀ ó sì ẹ̀wọ̀n sá lè sọ̀rọ̀ ẹ̀dí mẹ́mẹ́ bó ti wá nìyẹn ìsìláàmù wà tún fẹ́ kárí bẹ́ẹ̀ tí ò bá tún sí ọlọ́ni wa kú láhùn káọ́lá mẹ́ṣú rọ fàyímá wọ̀n ní ọ̀hún kọ̀ọ̀lá mẹ́ṣú rọ fàyímá tó ń dání عنه مجدى مرضات رحمة من ربك فإما تعرضن عنه ابتداء رحمة من ربك وإن سورة الإسراء وإما تعرضن ربك ترجوها فقل لهم قولا ọlọ́ọ̀bá ni wọ́n ipá tí táwọn èèyàn bá gbé nǹkan síwájú ẹ kò lágbára ó dẹ̀ wọ́ ìwọ náà wà nípò ẹni tó ṣe wípé òun bẹ ẹni tó ti nírí àwọn èèyàn mọ̀ tó kò ní má ó lè sí má ni ibi tó ti yẹ 50,000 fifty thousand lẹ̀ ó wá ìfá five thousand lẹ̀ àwọn èèyàn wa ẹ̀dáwó yẹn padà sí lọ́dọ̀ níṣòwò tiwa ṣe mọ̀ yẹ five thousand ọlọ́run ọba tó bá wá rí bẹ́ẹ̀ èyí ó fi sí ọ̀rọ̀ sọ èyí ó fi ọ̀rọ̀ ọba ní ọ̀rọ̀ tún sọ bá ní ìgbà ẹlòmí ń bẹ yọ wàá bá ọ ẹnìkan pè mí lẹ́jọ́ mẹ́ta sáwárẹ̀ mo fẹ́ wá gba nǹkan àwẹ̀ wo lọ́lọ́wọ́ sí ọlọ́ tó mọ́ mọ̀ pé tó mọ̀ pé yóò béèrè lọ́wọ́ ẹ̀rí ní ọ̀tọ́rọ ẹ̀rí lọ́wọ́ ẹ̀ ọlọ́run sí ọlọ́run yóò ti ọlọ́run yóò ti ọlọ́run ewo ni fún ìsọ̀mọ̀ pé mi béèrè ẹ̀rí pé ó ti fẹ́ owó sí mi lọ́wọ́ gáàsìlá sọ ọmọ bẹ́yẹ̀ mi gẹ́ ní tí màá sí tó lọ wàkúnlá ń ká ó láhún máa ètò rọ ọ̀rọ̀ ọba ní ọ̀rọ̀ tútù ó ní kó fi pàdé wọn mọ́tòrí kó ní kò fi bínú ó fẹ́ mú ọṣẹ lọ ní ìwọ́ṣe sùúrù gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí bẹnu kùránì lóòrùn jẹ́ pé bí kùránì bá ti pé sí ìyàn la èèyàn máa da ẹni bá ké kùránì tí ò bá da ẹlọ yẹ ẹni ẹwò kùránì ò yé tó bá yí ọ tó sì gbàgbọ́ yẹn ti ń bẹ ń bẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ tí rẹ̀ ò ti ṣẹlẹ̀ rí nínú kùránì tó ti kà ń bẹ فَقُلْ قَوْلًا مَيْسُورًا فَقُلْ لَهُمْ قَوْلًا مَيْسُورًا ìgbà mi ń bẹ èèyàn fẹ́ ṣe kò sí ọlọ́run tó wà rẹ̀ pé rọ́bùkún wa láti máa fi inú kú síkùn ìjàmúrú sọ ìní ìgbàlẹ́yàwó kálẹ́yàwó àti ìrọ̀kúrọ̀ ọlọ́run ọba ní ẹlòmí fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n kò ní àmọ́ nínú ẹ̀mí ẹ̀ dáadáa wù àwọn tí bá wà ń wò lọ́ọ̀kan wò ní ahun ọlọ́run ọba ní rọ̀bùkún wọn aláàbí má fi inú mú òsìnkún èmi ọlọ́run ọba tí mo kúkú dá yín mú mọ̀ kàn kó wa yín mo mo mọ tó ṣe pé ó ní ó ń ṣe ṣùgbọ́n tí ṣe kéré sí ìta ọlọ́run bá rọ́bùkún ara bí máa fi inú kó òṣè kan ọlọ́run bá mọ́ gbà ya kó wà ní iná Èmi ni mo mà, ìṣe ń táyé ń sọ nípa ẹ ló mátà, mọ́ wo ń sọ, ayé lè sọ pé ni ire ní ọ́ tó bá dọ̀la kájọ pé mi bí yán ọlọ́run bá ní tó bá ṣe pé lóòótọ́ ló jẹ́ ní rè yan ọlọ́run mọ̀ fa innahu kana lil awwabina ghafura ọlọ́run bá ní ọba aláforíjì yìí fún gbogbo ẹni tó fẹ́ ṣe tí ò ní ṣùgbọ́n gbogbo ọgbà lọ́kàn rẹ̀ wà lọ́dọ̀ èèyàn ọlọ́run

ká máa ronú sí ìtumọ̀ rẹ̀ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ ọlọ́mọdé kùránì mẹ́jọ yọ nù gbèsè ayé wa nínú gbèsè ayé àwọn ẹbí wa àtàwọn ọmọ wa ṣe kùránì ní ọjà fún wa mẹ́sẹ̀ ní ọjà lè wà lérí wasallallahu wasallam ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wasallama وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك